Broadcasting Network. ẹ káalẹ́ ẹ sì káàbọ̀ sójú wòran ti ìkànnì Yorùbá Broadcasting Network ìkànnì tó ń fi Yorùbá pọ́nbélé tí ò lábùlà gbé àwọn ìròyìn àti ètò rẹ̀ ọlọ́kanjọ̀kan jáde wọ̀nyí ni àgbéyẹ̀wò fínròyìn ti àṣálẹ́ yìí látẹnu Ṣèyí ìpàdé ọ̀la tó jẹ́ oníròyìn ṣáájú ẹgbẹ́ oko tó wà nínú ìròyìn náà ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tẹ àwọn afurasí ajínigbé tó lọ́wọ́ nínú ìjínigbé ti olórí ìjọ àgùdà kan ìyẹn ní ìpínlẹ̀ Plateau ilé aṣòfin ìpínlẹ̀ Èkó ń pè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ lójúnà àtìwá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ètò ààbò tó fẹ̀gbẹ́ wọn gànà lórílẹ̀‐èdè yìí àjọ LASTMA rọ́wọ́ ọkùnrin kan eléyìí tó ń gbowó kọ́bẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n gba ọkọ̀ lọ́wọ́ wọn àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀ṣun fi ẹ̀hónú hàn lórí ìpinnu ìjọba láti ṣe àyípadà àwọn ilé ẹ̀kọ́ kan tó wà lágbègbè wọn lọ síbòmíì iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun ti fọ̀rọ̀ sókè pé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bí ìgbẹ́jọ́ ilé-ẹjọ́ ṣe di eléyìí tí ó ń falẹ̀ òun ló jẹ́ eléyìí tó yẹ pé ó mú kí iṣẹ́ tàwọn ọlọ́pàá náà lójúnà àti mú àwọn afurasí ilé-ẹjọ́ kó túbọ̀ máa búrẹ́kẹ̀ iléeṣẹ́ aláṣẹ ti ṣàlàyé ìdí tí ìjọba àpapọ̀ kò fi ní lè san owó tí rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà gẹ́gẹ́ bí owó oṣù iṣẹ́ tó kéré jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà iléeṣẹ́ ọlọ́pàá ti mú dámọ̀ ilẹ̀ nàìjíríà lójú pé ìgbésẹ̀ ń lọ lọ́wọ́ lójúnà àti rí àwọn èrò ọkọ̀ eléyìí tí àwọn ajínigbé jí gbé gbà padà wọ̀nyí àti àwọn èrò mìíràn lẹ́ẹ̀mà láǹfààní àti gbọ́ nígbà tá a bá lọ sókè lọ́hùn tí a bá padà dé. Justice Demi Ajayi ti ilé-ẹjọ́ gíga tí ó fi ìkàlẹ̀ sí ìlú Abẹ́òkúta sọ àwọn onífàyàwọ́ méjì kan Fẹ́lárùn Olúwaṣẹ́gun àti Fákúrò díje lílì sí ẹ̀wọ̀n ọdún méjì pẹ̀lú iṣẹ́ àṣekára látara fàákàjà ohun rògbòdìyàn tí wọ́n bá àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè fà àwọn méjèèjì yìí Fẹ́láràn àti Jẹ̀lílì ni wọ́n pẹ̀lú àwọn mìíràn kọjú ìjà sí àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè pẹ̀lú kòbókò àti oògùn abẹnugọ̀ngọ̀ lọ́wọ́ àti lára nígbà tí wọ́n gbìyànjú àti kó àwọn ẹrù òfin wọlé láti ẹnu lóró tí ó wà ní Owóyẹlé Ìgbògìlà Yiwa North Local Government ní ọdún 2023 ẹ̀wẹ̀ ààrẹ bọ́lá ahmed tinubu ti fi àmì ẹ̀yẹ MON ìyẹn member of the order of nigeria ta àwọn agbábọ́ọ̀lù super eagles lọ́rẹ ààrẹ ṣe eléyìí fún wọn látara ipa ribiribi tí wọ́n kó nínú ìdíje eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá afcon 2023 tí ó wáyé ní ivory coast bákan náà ni wọ́n tún fún wọn ní ẹ̀bùn ilẹ̀ àti ilé ní olú ìlú wa àbújá tí ẹ ò bá gbàgbé ipò kejì Ni orílẹ̀-èdè nàìjíríà ṣe lẹ́yìn tí wọ́n fìdí rẹmi sí ọwọ́ Ivory Coast tí ó ṣe agbátẹrù ìdíje náà bákan náà iléeṣẹ́ Nigerian Brewery tí ń pọn tí bíà àti àwọn mímu mìíràn ni wọ́n ti kéde àlékún owó ọjà fún àwọn oníbàárà wọn lánàá tí ṣe ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí February two twenty twenty four àlékún owó ọjà ọ̀hún yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù yìí february nineteen iléeṣẹ́ yìí gbé ìgbésẹ̀ yìí látara àwọn gógó tó ti dé bá àwọn ohun èlò tí wọ́n fi ń ṣe àwọn ọjà wọn bákan náà ni wọ́n fi dá àwọn oníbàárà wọn tí wọ́n ti san owó ọjà sílẹ̀ wípé àlékún owó ọjà yìí kò ní kó ìpalára bá wọn àmọ́ àwọn tí wọ́n fẹ́ ra ọjà láti ọjọ́ kejìdínlógún oṣù tá a wà yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní san àlékún owó tuntun ọlárìnwájú ọlátúnjì ló ń jábọ̀ ìròyìn fún ìkànnì yorùbá broadcasting network ybn. ẹ káàbọ̀ padà ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti rọ́wọ́ tó afurasí ajínigbé kan eléyìí torúkọ rẹ̀ ń jẹ́ Christopher Yaro eléyìí tí wọ́n ní ó lọ́wọ́ nínú ìjínigbé ti àwọn òjíṣẹ́ ọlọ́run kan tó jẹ́ tìjọ Àgùdà ìyẹn ní ìpínlẹ̀ Plateau rẹ́bí wọ́n ti sọ wọ́n ní ìlú ti àgọ́wì òun ni wọ́n ti rọ́wọ́ tó àwọn afurasí ọ̀hún gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ṣe sọ ní lẹ́yìn tí wọ́n lọ́wọ́ nínú ìjínigbé ti àwọn tó jẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run tó àmọ̀ sí reverend father méjèèjì ọ̀hún ìyẹn ní ìpínlẹ̀ Plateau ó ní olo ní awọ ọ̀rọ̀ ọ̀hún ló síta wípé Yaro wà lára àwọn tó ṣiṣẹ́ ọ̀hún eléyìí tí ó sì mú kí ó fẹsẹ̀fẹ́ kúrò nípínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi léde ní Yaro ló jẹ́ ọmọ ilé ìjọsìn kan náà pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run méjì eléyìí tó ń jí gbé ọ̀hún eléyìí kó tó di pé àṣírí tú eléyìí tó sọ̀rọ̀ dùn pé lásìkò tí ọ̀rọ̀ ọ̀hún lu síta òun ló mú kó fẹsẹ̀fẹ́ kúrò nípínlẹ̀ ọ̀hún tó sá sí ìpínlẹ̀ Ògùn ọmọlọ́lá òdùtọ́lá tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá sọ ọdún náà pé wọ́n ti rọ́wọ́ tó afurasí ọ̀hún tó sì wà lákọlò iléeṣẹ́ ọlọ́pàá ó ní kódà àwọn ìbọn tó tó bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ àti àwọn nǹkan mìíràn òun náà tún ká a mọ́ ọ lọ́wọ́ eléyìí tó ṣe pé ìwádìí ti ń lọ lọ́wọ́ lórí ohun tó túmọ̀ lára àwọn ìwà kòtọ́ míì eléyìí tí wọ́n ti fi ojú rẹ̀ bá ilé ní kò pẹ́ kò pẹ́ ilé aṣòfin ti ìpínlẹ̀ èkó ti ké sí ilé aṣòfin àpapọ̀ ilé wa láti falẹ̀ mọ́ ìgbésẹ̀ àti ṣe àtúnṣe sí òfin ilé wa lójúnà àti fàyè gba ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ lójúnà àti lè wá wọ̀rọ̀ kọfí àdá lórí ètò ààbò tó fẹ̀gbọ́n ọgọ̀nà lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí ó ti sọ ní yóò dàbí ilé aṣòfin àpapọ̀ ilé wa bá lè falẹ̀ mọ́ ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n sì ti wòrí wá ìyànjú sí ọ̀rọ̀ tó ní eléyìí ló sì wáyé látàrí bí gbogbo wàhálà ìjínigbé lọ́tún àti ètò ààbò tí ò rẹ́sẹ̀ walẹ̀ lọ́sì ṣe ń wáyé gbọmọgbọmọ ẹni tó jẹ́ abẹnugan ilé aṣòfin ti ìpínlẹ̀ èkó múdàsírí ọ̀básà ló fi ọ̀rọ̀ ọ̀hún léde níbi tí wọ́n ti ń ṣe àpérò níbi ìjókòó ti ilé aṣòfin ọ̀hún ilé ìtọ́wá ìlànà òde tí wọ́n ti sọ náà pé gbogbo ìgbésẹ̀ ọlọ́kan ọ̀jọ̀kan ni ìjọba àpapọ̀ gbọ́dọ̀ gbé lójúnà àti tìwá wọ̀rọ̀ kò ṣàdá lórí ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà lójúnà àti sokun rẹ̀ lé dọ̀yìndọ̀yìn bẹ́ẹ̀ ló wá ké sí ìjọba ìpínlẹ̀ èkó náà láti rí i pé ó fún àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ìpínlẹ̀ rẹ̀ tí a mọ̀ sí neighborhood safety corps ní àwọn ohun ìjà ogun lójúnà àti lè kojú àwọn ọ̀ràn sí ẹ̀dá àti amòòkùnṣìkà eléyìí tó ń yọ àlàáfíà ìpínlẹ̀ ọ̀hún lẹ́nu bẹ́ẹ̀ ló sọ ọ́ dùn pé eléyìí ní ó sì mú ọkàn lè láǹfààní àti ṣe àtìlẹ́yìn fún àwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù níwọ̀n ìgbà tó ń bá dúró ṣinṣin tàbá pé ìṣẹ̀lẹ̀ ti ìjínigbé kan ló wáyé lágbègbè ti ìkòròdú lópin ọ̀sẹ̀ yìí eléyìí tó sì mú kí àwọn aṣòfin ọlọ́kan òjọ̀kan bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ ọ̀hún ṣe àgbéyẹ̀wò rẹ̀ àti àpérò lé lórí níbi ìjókòó wọn eléyìí tó wáyé lánàá òde yìí ọwọ́ àjọ ti LASTMA yẹn àjọ tó ń darí ọkọ̀ lójú pópó ní ìpínlẹ̀ Èkó ti wọ́n ti tẹ arákùnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Fẹ́mi Adégbèmí eléyìí tó yẹ pé òun ló jẹ́ pé ó ń forúkọ àjọ òun gbowó lọ́wọ́ àwọn tí wọ́n bá lùgbàdì pé wọ́n tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin tó jẹ́ ti ìrìnnà ní ìpínlẹ̀ Èkó tí wọ́n sì gba àwọn ọkọ̀ wọn ní arákùnrin lónìí kan ṣòun jẹ́jẹ́ nígbà tó ọwọ́ tó tó sì sọ ọdún kúkéré tán òun rí tó ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlélẹ́gbà ó dín mẹ́wàá two hundred and fifty thousand lọ́sẹ̀ kan ó ní gbogbo àwọn ìgbésẹ̀ ọ̀hún ló jẹ́ ilé ìtọ́ pé wọ́n rọ́ tó lẹ́yìn tó gba owó tó tó bíi ẹgbẹ̀rún lọ́nà ogóje náírà one hundred and forty thousand lọ́wọ́ àwọn tó jẹ́ pé wọ́n ní àwọn ọkọ̀ kan tíjọba ti gbẹ́sẹ̀ lé látàrí pé wọ́n tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin ti ìrìnnà ní ìpínlẹ̀ ọ̀hún ẹni tó jẹ́ alukoro fún àjọ LASTMA ní ìpínlẹ̀ Èkó yẹn Adébáyọ̀ Taofeek sọ ọdún pé lásìkò tí wọ́n taari àwọn ikọ̀ kan ilé tó ń fimú fúnlẹ̀ òun ni wọ́n rọ́ tó arákùnrin ọ̀hún eléyìí tó jẹ́ pé lẹ́yìn tí àwọn tó jẹ́ wọ́n ti lùgbàdì rẹ̀ ti fi ọ̀rọ̀ ọ̀hún tó àjọ ọ̀hún létí ó ní ọ̀gá àgbà fún àjọ náà yẹn alàgbà ọlálékan bákàrẹ òkì náà sọ ọ́ náà pé àwọn ìgbésẹ̀ ọlọ́kan òjọ̀kan òun ni ó yẹ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé láìpẹ́ láì eléyìí tí wọ́n sì tún rí pé gbogbo àwọn tó ń fi irú bẹ́ẹ̀ ṣòro òun náà rọ́ tó àwọn olùgbé ìlú ẹ̀sà-òkè ìyẹn ní ìpínlẹ̀ ọ̀ṣun ni wọ́n ti fi ẹ̀hónú hàn lónìí olónìí lórí èròǹgbà kan àti awuyewuye kan tó ń lọ pé wọ́n fẹ́ ṣe àgbéyípadà ilé ẹ̀kọ́ eléyìí tó wà ní ìlú ẹ̀sà-òkè lọ sí agbègbè ti ìbòkun wọn ní gbogbo àwọn ìgbésẹ̀ ọ̀hún ló jẹ́ eléyìí tó mú kí nǹkan pakasọ lóòrọ̀ níbi tí àwọn èèyàn ti fẹ̀hónú ọ̀hún tó fi mọ́ àwọn tó ń fi alùpùpù ṣe yí ajé ṣe tí a mọ̀ sí ọlọ́kadà ni wọn tó sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn arìnrìn-àjò fi ẹsẹ̀ rìn dé ọ̀pọ̀lọpọ̀ ibi àwọn tó ń fẹ̀hónú ọ̀hún lọ pé wọ́n tún yàyà tún yàyà kódà wọ́n gbé eégún jáde tó sì gbé ìlú lẹ́yìn bẹ̀rẹ̀ sí máa jó lọ́lọ́kan ọ̀jọ̀kan wọ́n ní gbogbo eléyìí náà bẹ̀rẹ̀ sí ní sọ tí wọ́n sọ náà pé àwọn ò ní fàyè gba irúfẹ́ ìgbésẹ̀ ọ̀hún lójú náà àti lè mú kí ohun kan lọ ẹni tó jẹ́ alukoro fún ìlú ọ̀hún ìyẹn ọ̀jọ̀gbọ́n Abíọ́dún ló fi ọ̀rọ̀ ọ̀hún léde ó sọ ọdún kò ṣe ibi tí ọ̀rọ̀ ọ̀hún dédó báyìí àwọn ò ṣetán láti gbà kí wọ́n gbé ilé ẹ̀kọ́ ọ̀hún kúrò bẹ́ẹ̀ ló sì ké sí gómìnà Adémọ́lá Adeleke pé ó dábẹ́ bọ̀ òun ṣe sọ ọdún pé òun mọ kankan nípa ọ̀rọ̀ ọ̀hún bákan náà ló sì pè pé kí gómìnà kan ti rí pé ó yọ ẹni tó jẹ́ alága fún ìgbìmọ̀ eléyìí tó ń darí ìṣàkóso ilé ẹ̀kọ́ ọ̀hún eléyìí tó wà nílùú Ẹ̀sà Òkè wọ́n yọ ọ́ kúrò ìyẹn alàgbà dìran ọ̀dẹ́yẹmí ṣùgbọ́n alàgbà dìran ọ̀dẹ́yẹmí lásìkò tí àwọn akọ̀ròyìn fi ọ̀rọ̀ wá ọ̀nà lẹ́nu sọ ọdún pé kì í ṣe pé wọ́n fẹ́ gbé ilé ẹ̀kọ́ ọ̀hún kúrò bí kò ṣe ẹ̀ka ilé ẹ̀kọ́ nǹkan tó jẹ́ ti ẹ̀ka ìgbóhùnsáfẹ́ tí a mọ̀ sí mass communication eléyìí tó yẹ pé lásìkò tó ń ṣe àyẹ̀wò àti àbẹ̀wò síbẹ̀ láti ọ̀dọ̀ àjọ eléyìí tó ń darí ọ̀rọ̀ bí àwọn ilé ẹ̀kọ́ ga ṣe ń lọ ni ó sọ ọ́ mọ̀ pé wọ́n nílò àwọn ibi eléyìí tí wọ́n ó máa ti ṣe àwọn iṣẹ́ ìdánrawò fún àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún létòsí pé nílùú ìbòkun ilé ìgbóhùnsáfẹ́ ti ẹ̀rọ rédíò àti tẹlifíṣàn kan ló ti wà níbẹ̀ eléyìí tí ó ṣe pé yóò mú kíṣẹ́ ọ̀hún rọrùn ṣùgbọ́n àwọn aráàlú ọ̀hún sọ náà pé ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ ó ní kò nílò pé ó dandan tí wọ́n bá tó ní ìgbóhùnsáfẹ́fẹ́ tàbí rédíò àbí tẹlifíṣàn kó tó di pọ́n lè ṣe ìkẹ́kọ̀ọ́ lábẹ́ rẹ̀ ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun ti tẹ àwọn afurasí tó tó bíi ogún láàrin oṣù kọkànlá ọdún tó kọjá sí oṣù kejì ọdún tí a wà nínú rẹ̀ lórí ẹ̀sùn ọlọ́kan ò gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá sọ ní àwọn ẹ̀sùn bíbí olè jíjà ìdígunjalè ìjínigbé àti ìrìnlọ́wọ́ nínú ẹgbẹ́ òkùnkùn òun ló jẹ́ eléyìí tí wọ́n rọ́wọ́ tó àwọn afurasí ọ̀hún ẹni tó jẹ́ igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún yẹn Hope Ọ̀kàfọ̀ ló fi ọ̀rọ̀ léde lásìkò tó ń fojú àwọn afurasí ọ̀hún hàn dé ó sọ ọdún pé àwọn èèyàn náà rọ́wọ́ tó eléyìí tí wọ́n sì sọ ọdún pé látàrí àwọn gbèsè ọlọ́kan òjọ̀kan eléyìí tó ń gbé lójúnà àti rí pé wọ́n ṣe kun àdìbò lè dandan nípínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ó ti sọ ọ̀rọ̀ òun léde ó ní àwọn mẹ́fà ni wọ́n rọ́wọ́ tó fún ẹ̀sùn ìdígunjalè ó sì dárúkọ àwọn afurasí ọ̀hún bíi ṣèyí òjó kamorudeen quadri ògbémúdà sunday fatai tohib david adébáyọ̀ àti david adérẹ̀mí ní ọkọ̀ ọ̀tọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni wọ́n rí gbà lọ́wọ́ àwọn alọ́kọ́lóhunkígbe ọ̀hún eléyìí tí wọ́n sì fi ìpèsè ta fún àwọn tó ní ọkọ̀ ọ̀hún láti mú ẹ̀rí tó tó wá láti wá fi gba àwọn ọkọ̀ ọ̀hún ó ní ìwádìí ṣì ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún kó tó di pé wọ́n fojú àwọn afurasí ọ̀hún ba ilé ẹjọ́ ní kò pẹ́ kò pẹ́ ìfẹ̀hónúhàn ni ó tún gba ìlú Òṣogbo kan lónìí olónìí látàrí bí ó jẹ́ pé àwọn tó jẹ́ ológun kan ni àwọn tó jẹ́ olùgbé ti agbègbè ti kélébù òmu ni wọ́n ti fi ẹ̀sùn kàn pé ńṣe ni wọ́n ń gba àwọn ilẹ̀ wọn gẹ́gẹ́ bí àwọn èèyàn ń sọ ọlọ́run pé pẹ̀lú ìgbésẹ̀ ti ìdájọ́ ilé-ẹjọ́ tó ti rí gbà ńṣe ni àwọn ológun ọ̀hún kọtí ọ̀gbọ́n ìtàn sì tún ń gba ilẹ̀ ọ̀hún tẹ̀síwájú wá kí sí ẹni tó jẹ́ gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn alàgbà Adémọ́lá Adélékè ààrẹ bọ́lá ahmed tinubu àti olórí ọmọ ogun ti ilẹ̀ wa ìyẹn ajagun taoreed lágbọ́já ìpè kí wọ́n tètè jégìrì sí ọ̀rọ̀ ọ̀hún lójúnà àti pàtó sí aáwọ̀ ọ̀hún kó tó di pé yóò di pé yóò bọ́ sórí wọ́n ní àwọn ológun ọ̀hún ló yẹ pé ìdájọ́ ilé tó dá wọn lọ́kọ́ láti má ṣe lọ sórí ilẹ̀ ọ̀hún òun tí ọ̀gbọ̀n sí tí wọ́n sì ń dágun lásì ní gbogbo ìgbésẹ̀ náà ló jẹ́ ilé tó lè bí wàhálà ní ìpínlẹ̀ àwọn ẹlẹ́wọ̀n náà náà ṣàbẹ̀wò sí ọ̀fin ti táwọ̀yà tìlú Òṣogbo ọba Jimoh Oyètúnjí Ọlánípẹ̀kun bákan náà wọ́n tún mórí lé ọ̀dọ̀ ti ilé aṣòfin ti ìpínlẹ̀ ọ̀hún ibi tí ẹni tó jẹ́ abẹnugan ilé aṣòfin ìpínlẹ̀ náà Wálé Ẹgbẹ́dun tó ti yọjú sí wọn tó sì bá wọn sọ̀rọ̀ pé kí wọ́n fọwọ́ rún lórí ọ̀rọ̀ ọ̀hún ẹni tó jẹ́ alága fún àwọn tó nílẹ̀ ní agbègbè tíkẹ́lẹ̀ ọ̀hún ìyẹn alàgbà Ahmadu Àkànbí sọ ọ́ náà pé irúfẹ́ ìwà ìyànjẹ àti ìwà kòtọ́ eléyìí tí àwọn ológun ọ̀hún wò òun ló kù díẹ̀ káàtó wà ní iye ọ̀dà àbọ̀n bá sì gbégbèsè lórí ọ̀rọ̀ oníwàrà ṣíṣà lójúnà àti rí pé ọ̀rọ̀ òun ò bígè ìgbádùnbí kó tó di pé ìjọba dá sí i ìjọba àpapọ̀ ti ṣàlàyé ìdí tí kò fi ní lè san owó ti rètò ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà gẹ́gẹ́ bí owó òṣìṣẹ́ lólédè yìí gẹ́gẹ́ bí wọ́n ti fi ọ̀rọ̀ ọ̀hún léde tí a bá pé àjọ àwọn òṣèlú ti ń béèrè fún àwọn owó eléyìí tí ó gàgàrà débi pé alága fún àjọ òṣèlú nàìjíríà Joe Ajaero sọ láìpẹ́ ìpè àwọn òṣèlú ṣeṣe kan béèrè fún mílíọ̀nù kan owó òṣìṣẹ́ tó kéré jùlọ látàrí bí gbogbo nǹkan ṣe gbówó lórí lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n lásìkò tí ó ń bomi paná ọ̀rọ̀ òun ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ààrẹ lórí ọ̀rọ̀ rẹ̀ àti ìpolongo kan tiẹ̀ ti gbé tó ilé tuntun kéré jùlọ táwọn kan ń gbé pé ipò yẹnu ó ní pẹ̀lú bí tí ọ̀rọ̀ ń dé dó báyìí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà dé ó ní kò ní fún ìjọba lé oore ọ̀fẹ́ pápá jùlọ àwọn ìjọba ìpínlẹ̀ láti san àwọn owó ọ̀hún ó ní torí pé àwọn ìjọba ìpínlẹ̀ kan ló pé ẹgbẹ̀ lọ́nà ọgbọ̀n náírà ìyẹn thirty thousand naira eléyìí tí wọ́n ń san lọ́wọ́ ó ní púpọ̀ náà àwọn ìjọba ìpínlẹ̀ mìíràn ò tí ì máa san ó ní nígbà tí wọn ò tí ì san ilé tó jẹ́ àjẹ́lẹ̀ yóò jẹ́ ohun tí kò tọ̀nà fún ìjọba láti wá rí i pé ó tún gbé owó ọ̀hún kó lọ sókè sí i láti sọ di ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà fún owó òṣìṣẹ́ tó kéré jù lólédè yìí onírúfẹ́ àwọn ìgbésẹ̀ báyìí òun ló jẹ́ ilé ìtọ́ pé ó tún lè dá wàhálà míì lẹ́ka tètè ọrọ̀ ajé sílẹ̀ ó ní gbogbo àwọn ìgbésẹ̀ ọ̀hún òun ló jẹ́ ilé tí ìjọba ó sì wò láti rí pé yóò kéde owó ilé tí ó ṣètẹ́wọ́gbà délédoko nígbà tó bá fi máa kéde owó òṣìṣẹ́ tó kéré jù lọ lórílẹ̀‐èdè yìí ìfáfitì ti ìpínlẹ̀ èkìtì yẹn èkìtì state university tó wà nílùú àdó èkìtì tí ṣolúlu ìpínlẹ̀ èkìtì ló ti fi oyè ìdánilọ́lá dá gómìnà abíọ́dún oyèbánjí àti ẹni tó jẹ́ olórí fún ẹkùn ti apá àríwá kan nílé ìfowópamọ́ ti keystone bank eléyìí tí ó jẹ́ fún ti ẹkùn àríwá akínsanmi fálákì àti ẹni tó jẹ́ onímọ̀ ẹ̀rọ dípọ̀ bámiṣayé eléyìí tó yẹ pé wọ́n fún un lóyè ọ̀hún lára àwọn tó tún fún lóyè náà láti rí ẹni tí ó jẹ́ olórí ilé aṣòfin àpapọ̀ ilé wa ọ̀pẹ́yẹmí bámidélé àti ẹnìkan tó jẹ́ ọ̀gá àgbà fún ilé ẹ̀kọ́ ọ̀hún ọ̀jọ̀gbọ́n akin oyèbọ̀dé ní àwọn èèyàn ló yẹ pé látàrí pé wọ́n ń gbé ògo ilé ẹ̀kọ́ ọ̀hún ga àti àwọn nǹkan ọlọ́kan òjọ̀kan tó ń ṣe lójúnà àti mú ìtẹ̀síwájú bá ilé ẹ̀kọ́ ọ̀hún ló fi fi oyè ọ̀hún dá wọn lọ́lá oyè ètò ọ̀hún ló jẹ́ pé ó jẹ́ ilé ìtọ́jú máa ń ṣe àgbékalẹ̀ rẹ̀ láti mọ rírì àwọn tó ń sapá takuntakun lójúnà àti rí i pé wọ́n gbé ògo ti ilé ẹ̀kọ́ ọ̀hún ga tàbí kó jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ rí nílé ẹ̀kọ́ ọ̀hún gbẹ̀gbọ́n tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún léde wọn ní àwọn tó fún lóyè ọ̀hún ló jẹ́ àwọn tó yẹ pé wọ́n làmìlaka eléyìí tí wọ́n sì wẹ̀yán kọ̀ọ̀kan pẹ̀lú pé wọ́n gbé ògo ti ilé ẹ̀kọ́ ọ̀hún tó sì gbé lọ síbi tí ó dára obìnrin kan tó jẹ́ ìyàwó ilé tí orúkọ rẹ̀ jẹ́ Cynthia àìgbọ́dàn ni ó ti wà lákòlò iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó báyìí lórí pé ó fi ọ̀bẹ aṣọ́rọ́ gún ayálégbé rẹ̀ lóbìnrin kan lórí ọ̀rọ̀ tí kò tọ̀rọ̀ yẹn nípínlẹ̀ Èkó àfúrásì ọ̀hún ló mú ọ̀bẹ aṣọ́rọ̀ ọ̀hún tó sì gún ẹni tó jẹ́ ìyàwó ilé kan tí òun náà jẹ́ alájọgbélé rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Báràká lé ó sì gùn tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin ló fi ọ̀rọ̀ ọ̀hún léde fáwọn akọ̀ròyìn sọ ọ́nà pé ọkọ̀ olóògbé yìí ló fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá létí eléyìí tó sì mú kí àwọn iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n rí i pé wọ́n gùn lé ìgbésẹ̀ ọ̀hún pàápàá jùlọ iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní agbètì Àjẹgúnlẹ̀ onínígbàdìgbà ni wọ́n sáré débẹ̀ tí wọ́n sì gbé arábìnrin ọ̀hún ní ilé tí ó ti wà nínú èébú ẹ̀jẹ̀ rẹ̀ ilé tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn kó tó di pé àwọn dókítà tó wà lẹ́nu iṣẹ́ sọ́dún kò ti gbẹ́mìí mì ni wọ́n ti gbé òkú rẹ̀ pamọ́ sí ilé ìwé pamọ́ sí lójúnà àti lè ṣe ìwádìí ọ̀mọ̀rìnkìlẹ̀ lórí ó ní àfúrásì ọ̀hún ló ti wà lákòóló iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí wọ́n sì fi ọ̀rọ̀ wá lẹ́nu wò kó tó di pé wọ́n fojú rẹ̀ ba ilé ẹjọ́ ènìyàn márùn-ún jáláìsí àwọn méjìlá mìíràn farapa nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà márosẹ̀ Èkó sílùú Ìbàdàn ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé nítòsí ilé ẹ̀kọ́ ilé ìjọsìn ti onígun mọ́rin tàbí sí four square camp eléyìí tó wà lópòpónà ọ̀hún ẹni tó jẹ́ alukoro fún àjọ ìṣẹ́sípòpó ní ìpínlẹ̀ Ògùn ìyẹn abilékọ Florence Ope tó fi ọ̀rọ̀ múlẹ̀ sọ́dún pé lójú ẹsẹ̀ làwọn márààrún ọ̀hún gbẹ̀mí mì ó ní ohun tó sì ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni eré àsápajúdé ẹ̀táyà ọkọ̀ tó wẹ́ àti àìfúnra nísinmi eléyìí tí ó mú kí ó ti rẹ awakọ̀ ọ̀hún kó tó di pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ó ní àwọn tó fara pa ni gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn tó wà nítòsí lágbègbè ògèrè nígbà tí ó ṣe pé wọ́n gbé òkú àwọn tó gbẹ̀mí lọ sí ilé ìgbókùamọ́sí tó wà nílùú ìpara ó ṣe kìlọ̀kìlọ̀ fáwọn awakọ̀ láti rí pọ́n fara nísinmi kí wọ́n sì rí pé eré àsápajúdé jẹ́ ilé ìtàn jáwọ́ nínú rẹ̀ lójúnà àti lè jẹ́ kí mímọ ẹ̀dínkù bá mímọ aṣọ ẹ̀mí nù lójú pópó ní kòṣẹ̀kòṣẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ondo ti sọdún pé wọ́n ti rawọ́ tó àfúrásì kan eléyìí tí ẹ pé òun ló wà nídìí ìṣekúpani ti akẹ́kọ̀ọ́bìnrin onípele ọdún kẹta tàbí student level ti ilé ẹ̀kọ́ fáfitì ti Adépínlé Ajásí tó wà nílùú Àkùngbá Àkókó ní ìpínlẹ̀ Ondo akẹ́kọ̀ọ́ ọ̀hún lọ pé ní bí ọ̀sẹ̀ mélòó kan ni wọ́n bá nínú àgbàrá ẹ̀jẹ̀ nínú yàrá rẹ̀ eléyìí tí wọ́n ṣekúpa sí ọ̀gá àgbà ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ìyẹn Adébáyọ̀ Ọládépọ̀ ló fi ọ̀rọ̀ ọ̀hún léde lásìkò tó ń fi afurasí ọ̀hún hàn fún àwọn akọ̀ròyìn sọ ọ́ náà pé afurasí ọ̀hún wọ́n rọ́tó lẹ́yìn tẹ́ pé wọ́n tọpinpin ẹ̀rọ ìléwọ́ tó jẹ́ ti ọmọdébìnrin tó gbẹ́mí ọ̀hún gbọ̀n lọ́wọ́ wọn lẹ́yìn tí ó wọlé tọ ọmọdébìnrin ọ̀hún òun ló fi ọ̀bẹ tó fi ṣe é léṣe títí ẹ̀mí fi bọ́ lára rẹ̀ kó sì tó di pé ó jí ẹ̀rọ ìléwọ́ ọmọdébìnrin ọ̀hún lọ ó ní arákùnrin tó jẹ́ àfúrásì ọ̀hún tí orúkọ rẹ̀ jẹ́ olúbọ́dún sanni yìí ló jẹ́ e, akẹ́kọ̀ọ́ eléyìí tí ọjọ́ ń gbé ní ilé ìgbé kan náà ní ti àwọn ilé àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó wà bákan náà tó sì jẹ́ pé wọ́n jọ wà nínú ọgbà inú ilé ọ̀hún kan náà ni òun lẹ́yìn tí ó ṣekú pa arábìnrin ọ̀hún tán ni ó sì mú ẹ̀rọ ìléwọ́ rẹ̀ sálọ kó tó di pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣe àmúlò ìmọ̀ ẹ̀rọ lójú àfi ti ẹ̀rọ ìléwọ́ ọ̀hún kó tó di pọ́n kà á mọ́ lọ́wọ́ tó a ò ní lè jù báyìí lọ fún àgbéyẹ̀wò ti ìròyìn fún ti àṣálẹ̀ yìí kó tó di pé adáàdúró ẹ̀jẹ̀ tó bá pè gbà ọkọ rèé tí ẹ láǹfààní àti máa wo ìkànnì tí Yorùbá Broadcasting Network YBN ẹ láǹfààní àti fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí nọ́mbà ilé tẹ́ ń wò lójú ẹ̀rọ móhùnmáwòrán yín yìí láti máa gba ìròyìn ọ̀hún ní yàjóyàjó agorobi tí òun kẹ́ ẹ tẹ̀ kó máa bá ẹ̀tọ́ ayín lólobó bákan náà ní ẹ láǹfààní àti pín àwọn àgbálẹ̀ àwọn ètò wa àti ìròyìn ọlọ́kanjọ̀kan sórí àwọn èèpo ti ìbánidọ́rẹ̀ẹ́ yín ọlọ́kanjọ̀kan kó bá lè délé kó dóko Ṣèyí Ìpàdé Ọlá tó jẹ́ oníròyìn ló ń dágbére fún yín pé ó dàárọ̀ òòrùn ayọ̀ lásùn ire o.